له الرب والحمد وهو على كل شيء قدير واشهد ان نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله ọ̀ràn يلجل ló kọjá ni tó ṣe pé inú rẹ̀ ọ̀dà èrò rẹ̀ ọ̀dà sí àwọn mùsùlùmí ọmọ àyà rẹ̀ kí ni wọ́n ń pè ní èròkèrò èrò burúkú eléyìí téèyàn máa ní nínú gbáàyà rẹ̀ kí máa padà fi ṣèwà wò gba oríkèé àti ahọ́n rẹ̀ òun náà ni i'tiqadu janib ash-sharr. وترجيحه على جانب الخير فيما يحتمل الأمرين معا هنالك يبقى wípé aburú náà ni òun náà ni nǹkan tó lè ṣẹlẹ̀ aburú náà ni tí wọ́n gbà lérò kó wá jẹ́ pé agbọn adéjọ́ aburú lèèyàn fún ní ọlá lórí agbọn kéèyàn ó ro rere. nídìí nǹkan tó ṣe kó ṣeéṣe kọjá pé rò rere ni wọ́n ní lórí rẹ̀ àbírò àbúrú kí wọ́n á jẹ pé agbọn tí ọga agbọn aburú náà ló ń ròyìn pé yọ jẹ́ èrò ẹnìkejì kìí ṣe èrò ìtọ́jà ẹ̀rí kéèyàn máa rọ àyídá kéèyàn máa dábàkábà sí àwọn ọmọlàkejì kò lè ṣe é. nítorí dáadáa aburú báyìí ló mu sí kìí ṣe torí ọlọ́run ló ṣe sí torí nǹkan báyìí ló ṣe sí àníyàn rẹ̀ ò lè dá lórí rẹ̀ ìgbésẹ̀ rẹ̀ ò lè dá lórí rẹ̀ <coughs> láì jẹ́ pé wọ́n dénú rẹ̀ láì jẹ́ pé ọmọ tó wà nínú gbáyà rẹ̀ kí ni tó ní lọ́kàn tó fi ṣe ń tó ṣe yẹn ìwọ ò máa ṣùgbọ́n wọ́n máa dájọ́ wọ́n máa ké pọ́npọ́n bíi tí ẹni tó ṣe sọ́lá ti sórí ibú ẹni tó ṣe pọ́tánà sínú gbáyà àwọn èèyàn ọmọ tí wọ́n ń rò nínú ẹ̀mí wa ọmọ tí ń rúwúyẹ́ nínú ọkàn wa ìwọ gẹ́gẹ́ bíi tani ọ̀dára rẹ mà báwo ló ṣe lè dọ́mọ làkejì mà. àbákàbà nínú tó burú jáì ni nínú tó dáwùjọ rú ni ọ̀dà mọ̀lẹ́bí rú ó máa mú kí omi àlàáfíà kọ́ nínú ìlú nígbà tí àwọn èèyàn bàbá ti fi àsìkò wọn sílẹ̀ fún ká máa dábàákábà sí àwọn ọmọ làkejì ká máa rero kérò sọmọ làkejì kò sí tàbí ṣùgbọ́n àwùjọ máa dàrú ni. ìdíni tó fi jẹ́ pé àwọn tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti ọjọ́ kan yìí wọn kì í dábàákábà sọmọ làkejì wọn kì í rero kérò sọmọ làkejì nítorí àti tànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tóní man kana yu'minu billahi wal yawmil akhir ó ní la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi ẹnìkan nínú yín kò ní jẹ́ni tó gbàgbọ́ ní ìgbàgbọ́ tó pé pérépéré ṣáájú kó tó di pọ́ǹfẹ́ fọmọlàkejì rẹ irú ntọ́ nfẹ́ forí ara rẹ̀ ó ní fẹ́ kí wọ́n dábàá kábà sí ọ ó ní fẹ́ kí wọ́n ro èròkèrò sí ọ látàrí bẹ́ẹ̀ ìmánì pè fún má dábàákábàá sọ́mọlàkejì má rérò kérò sọ́mọlàkejì nítorí pé ní tí wọ́n fẹ́ kún fi lọ má sì fi lọ ọmọlàkejì rẹ lábẹ́ òfin ọlọ́run tó bá jẹ́ pé àwọn èèyàn bá ń bẹ̀rù ọlọ́run tó bá sì jẹ́ pé wọ́n bá ń páyà rẹ̀ ohun tó dájú òun náà ní pé ìfẹ́ ní ìfẹ́ òdodo kò bá jọba láwùjọ àwọn èèyàn àwọn èèyàn ọba jẹ́ni tó ṣe é pé wọ́n ń wá dáadáa fúnra wọn wọ́n sì ń sọ́ra ike kaburú ọmọ ṣẹlẹ̀ sọ́mọlàkejì wọn irú báwọn náà ti ṣe fẹ́ ike kí aburú kó ṣẹlẹ̀ sáwọn nígbà táwọn èèyàn bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ ní ìgbàgbọ́ eléyìí tó ṣe kó gúnmọ́ dánmọ́rán á rí i pé dáadáa òun náà ni gbogbo èèyàn máa rò sọ́mọlàkejì rẹ̀ àwọn èèyàn ní àìda sí ọmọlàkejì wọn ò ní máa tú ìwà ọ̀rọ̀ ìṣesí àwọn èèyàn nítukùtù nítorí pé kìí sàwọn ni wọ́n sọ fún ọ pé ìwà tí mo hù yìí o ní tí mo gbà lérò pẹ̀lú rẹ̀ ni ọ̀rọ̀ tí mo sọ yìí o ní tí mo gbà lérò pẹ̀lú rẹ̀ ni iṣẹ́ tí mo ṣe yìí ní mo gbà lérò pẹ̀lú rẹ̀ ni kìí sùn lọ sọ fún ọ akpọ̀lẹ̀ àtẹlọ́gọ́ yìí ṣé wọ́n rí ntọ́ pamọ́ ni tó fi wá mọ̀ pé ntọ́ gbà lérò pẹ̀lú ìwà rẹ̀ ni ntọ́ gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ni ntọ́ gbà lérò pẹ̀lú ìṣe rẹ̀ ni ìwọ tó ọmọ ń tọpamọ báwo ló ṣe wá gbéra rẹ sípò ẹni tí ọmọ ń ti ń bẹ nínú gbá yèèyàn tọmọ ń ti ń rúwú yẹn bẹ nígbà tọ́lọ́ yẹn lẹ́dàá wá ti sọ fún wa pé wallahu alimun bi dhati sudur ọlọ́wọ́ bá nìkan lọ́mọ ń ti ń bẹ nínú gbá yàwó èèyàn tí ì ti pé èèyàn fúnra ara rẹ̀ lọ́ba fẹnu sọ fún wa pé ntí mo ṣe ohun tí sọ ìwà tí mo hù nǹkan báyìí mo gbà lérò pẹ̀lú ẹ̀ kò sí ọ̀nà tá a lè gbà dénú ọkàn yẹn. ẹni bẹ́ẹ̀ ọlọ́run oní máa bí àbákàbà oní máa bí èròkèrò téèyàn wá jẹ́ ike ó sọra rẹ̀ dẹni tó ní díngítì máa sọ ntọ́wẹ́ di ntótóbi tó fi wá máa sọ ntọ́wà náà kàwé yẹn ni wọ́n fi gbà. láti kàǹtí ń bẹ lórí ọkàn wọn báwo ni wọ́n ti ṣe ríran rí ohun tí wọ́n gbà lérò lórí nǹkan tí wọ́n ṣe ohun tí wọ́n gbà lérò lórí ohun tí wọ́n sọ wàlà hawla wàlà quwwata illa àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n ní àbákábà èròkèrò kabiratun min al-kaba'ir ọ̀nbẹ nínú al-kaba'ir al nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tó ṣe pé ń bẹ nù ni òun náà ní ká máa rèrò kérò ká máa dábàkábà al-imam al-haytami ibn hajar al-haytami nínú tírà wọn az-zawajir wọn ní kò sí tàbí ṣùgbọ́n èrò kérò àbákábà ó ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ó ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ ragaduragadu. Ragadu nígbà tí yẹn bá ń kábàkábà sí mùsùlùmí tí yẹn ń rérò kérò sí mùsùlùmí kọlọ ọmọ dájú bíkú ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ yẹn kìí ṣẹ̀ṣẹ̀ tásẹrẹ kìí ṣẹ̀ṣẹ̀ kékeré ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àti pípapá gan ẹnikẹ́ni tó bá gbẹrù ẹ̀ṣẹ̀ yìí tó fi pàdé Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa lọ́jọ́ gbẹndàlù kìyàmà kọlọ wọn là wá níbẹ̀ kò ní pàdé Ọlọ́run bí qalbin salim pẹ̀lú ọkàn tó gbádùn. gbàtẹ́ ń bá ti ń dábàá kábàá tẹ́ ń ró èròkérò sáwọn mùsùlùmí ọmọ ìyá yín èèyàn ní kérù rẹ̀ pàdé fi sábẹ̀ da pàdé ọba ẹlẹ́dàá wa. àwọn wọn ló méjì òun náà ní àbákábà pín sí ọ̀nà méjì òun náà ní náà ló pín ká máa dábàkábà ká máa rèròkèrò sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ká máa dábàkábà ká máa rèròkèrò sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa wọ́n ní eléyìí ó burú jáì ní ẹsẹ̀ ó ti kéèyàn ọjọ́ ẹni tó ti sọ̀rọ̀ ìdínú lọ kéèyàn ó ti já kàn kúrò nínú kí ọlọ́run tó ń ńlá làwọn náà kéèyàn wá máa dábàákàbà sọ́lọ̀ kéèyàn máa rèròkèrò sọ́lọ̀ ó burú jáì lẹ́sẹ̀ ju kéèyàn ọjẹni tó ti dákàn níbi àtiríkẹ Ọlọ́run ọba lọ nítorí pé ẹni tí máa ń rèrò kèrò sọlọ tí ń dábàá kábàá sọlọ nítorí dájú ni pé kò máa ń ti ń jẹ Ọlọ́run ọba rárá á ń bọ́sibọ́sí yóò fi ọwọ́ rẹ̀ yóò fi wọ̀ ọ́ bẹ́ẹ̀ ni alimami Ibn Qayyim rahimahullah wọ́n ní tóní kálukú wa bá dá sílẹ̀ tá a bá tuntun sà á rí i pé ẹni tí ó nínú rírò èròkèrò sọ́lọ̀ dídábàkàbà sọ́lọ̀ nínú wa kò ní wọ́pọ̀ rárá ìwọ ni nísìn mùsùlùmí ni ọ́ adúpẹ́ fọ́lọ̀ láwùjọ bíi táwọn èèyàn ti fẹ́ ṣe islam wọ́n bí wọn ní mùsùlùmí wọ́n ń sá fún àti ṣe islam àwọn èèyàn sì fẹ́ wà lìjánà a kò sì lè rà lìjánà láì jẹ́ pa ṣe islam tó ń ti pé wọ́n ń fẹnu wọ́n ń gbọ́n sí ọ lára wọ́n ń fi wà wọ́n fi ń bọ ọjà kí ló dé ló fi fẹ́ jẹ́ pé wọ́n nìkan lọ fẹ́ máa ṣe islam níbi táwọn ti kọ́ táwọn ti láwọn ò ṣe ṣé kìí ṣe pé ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ bó fi tiẹ̀ bú àwọn ni tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmù islam kìíní síbẹ̀síbẹ̀ ìwọ́n ṣe ó sì ń gbìyànjú ó tún jí lóru gan ó tún ṣe tàhájù O sáhùn nínú dúkìá rẹ̀ ọ̀yọ́ zakat Ramadan dé òfin ráàlì hajj ọlọ gbogbo àwọn dáadáa tọ́lọ̀ ń fi pa wá láṣẹ pọ̀kẹ́tì sọ̀láàtì rẹ̀ òfin ṣeré bí ti wulẹ̀ ó kéré ma ọ̀wá ń wá nǹkan tọ́ wá wá o ti wá sapásátì o ti gbìyànjú kí nǹkan yẹn bọ́ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò jẹ́ kó bọ́ sí àwọn èèyàn kan jákujáku àwọn oníwà rádaràda àwọn káfìrì àwọn ọ̀sẹ̀bọ pọ́nbélé ọlọ́run wa ní fi tí wọ́n bọ́ sí. ó retí kí wọ́n kókọ rẹ wọ́n pè títí wọn ò kókọ rẹ gbogbo àwọn tí wọ́n ń pè àwọn èsè mùsùlùmí àwọn ẹni tí wọ́n fi ń lé lọ́wọ́ àwọn ẹjọ́ tó ọlọ́run ọ̀tá nàbì sallallahu alaihi wa alihi wọ́n wá kókọ tán ẹ wá sọ pé èèyàn gbó kọ yín wọn lẹni tí ọba ti gbó kọ rẹ̀ nítorí túmọ̀ sí ni pé kò sí nínú ẹni tọ́lọ̀ wọn bá kọ pé nǹkan yọ ọjà máa lọ́wọ́ ẹ dákun ìgbà wọn láti lè wá táwọn ọkọ̀ mi ò tún fi jáde wọn ní kò bùkátà tó kọ mi ọba tún fi jáde ó di lẹ́yìn ọdún mẹ́wàá lẹ́yìn ọdún mẹ́wàá àbí ńlá ọ àmọ́ wò pé ṣáájú kó tó di pé èsì yìí jáde ó ti tó bí ọ̀sẹ̀ mẹ́ta báyìí tó ti pọ́n ṣe ọ̀ tó gbogbo ẹni tí bá ń ti fẹ́ káàtó wọn gbà kọ́ máa jí lóru ó ti tóbi oṣù mẹ́ta báyìí tó ń ti jí lóru tó ń pè ní mẹ́sàn-án lórí ọwọ́ kọ́ rẹ kó ṣe ń tọ́ ń fẹ́ yìí fún ọ ibi tẹ́yà ti máa ń rorò kúrò sọ́lọ̀ wàá máa rò lẹ́mìí rẹ bó tilẹ̀ jẹ́ pé púpọ̀ nínú wa kò ní lè sọ lórí ahọ́n ọ máa sọ pé tí gbogbo àwọn ọ̀daràn wọn yìí ṣe é sìn ọ́ àwọn ọ̀tá rẹ̀ àti pé wọ́n ń takòfin rẹ̀ wọ́n fẹ́rẹ̀ sí rẹ̀ àwọn lọ́wọ́ fún ìwọ lọ. subhanallah torí rẹ̀ Ibn Qayyim ó ní tàtàlẹ́ni náà tó lè bọ́ lọ́wọ́ à ń rorò kúrò sọ́lọ̀ àfẹnitọ́lọ̀ ń bá sàmì. torí rẹ̀ nínú aburú nìyẹn ká máa ro èrò kèrò sọ́lọ̀ ká máa wò pé ẹ ní tí mo ń béèrè kò kúkú ní ṣe ń ti pẹ́lẹ̀ tí ṣe fún mi kò ní ṣe nítorí pé wọ́n gangan rẹ ojú ọ̀nà tó mú pọ̀n ojú ọ̀nà kọ́ ṣèṣe ni nínú Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sanabi kan gba wa látọ̀dọ̀ Ọlọ́run Ọlọ́run wa sọ pé ana èmi a máa wà níbi ń tẹ́rù mi bá rò sí mi. sẹ́yìn bá ń ro sọ́lọ̀ wípé nǹkan tẹ́ ń fẹ́ yẹn yọ bọ́ sí pẹ̀lú ògùn ọlọ́run yọ bọ́ sí sẹ́yìn bá ti rò sọ́lọ̀ pé kò ní ṣe ọlọ́run ò ní ṣe o kò sẹ́ni tó lè mọ́lọ̀ ní túláàsì àbí tipátipá sí nǹkan kan iná lọ́ọ́ máa rí èyí nígbà tá a bá dáwọ́ lé nǹkan kan tí ó bá yọrí sí rere tá a bá fojú sun kankan pa fẹ́ ṣe tí ó tẹ̀ wá lọ́wọ́ tá a rí ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ni ó máa ro aburú sọlọ eléyìí jẹ ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá eléyìí tí gbogbo mùsùlùmí pátá tá a gbọ́dọ̀ jìnnà sí wọn ló burú jáì ju kéèyàn jákàn kó sọ̀rì dínú níbi àtiríkì Ọlọ́run ọba lọ a gbọ́dọ̀ ro aburú sọlọ. So a dabakaba sí ọlọ́run ọba ẹlẹ́dàá wọn oríṣi kejì ká máa dábàá ká máa rèrò sáwọn mùsùlùmí eléyìí náà ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nítorí pé nínú nǹkan tó burú jáì òun kéèyàn ọjọ́ ẹni tó ṣe pé aburú ló ń rò èèyàn sì ní máa ṣe bẹ́ẹ̀ àyàfi kí ṣètàn tó ń bá ti ń dábàá kábàá sọmọ ìyá rẹ̀ tó ń rèrò kèrò sọmọ ìyá rẹ̀ a jọ rí òun àti lágbájá lánàá rẹ̀ nù ló ṣe rẹ̀ ṣé kò lè jẹ́ ìyàwó rẹ̀ ni ẹ bó ló ṣe wá lè jẹ́ ìyàwó rẹ̀ tẹ́yìn òní mà ẹ̀yin gẹ́gẹ́ bíi ta gbogbo ìyàwó tó bá fẹ́ ọ gbọ́dọ̀ gbé wa kó fojú rẹ̀ hàn ọ̀daràn nígbà tó bá tó dá mà pé ìyàwó ni nílòbìnrin kan gbọ́dọ̀ tẹ̀lé láyé ni òfin ní jẹ́ ìyàwó rẹ̀. bákan náà wọ́n ní pẹ̀sì ìrànlọ́wọ́ tẹ̀sí ọlọ́wọ́ bọ́ lọ síwájú. ẹnìkan sọ̀rọ̀ amú chẹ́kì jáde ó fi lé wọn lọ́wọ́ two hundred thousand naira ni kárí mi kárí mi kò ọ̀nà wo ni wọ́n gbà láti máa ti ń bẹ nú ọkàn rẹ̀ tóbi wá jẹ́ pé ìwọlẹ́ni náà ìwọlẹ́ni náà tó dá ti ń bẹ nú ọkàn rẹ̀ mà wọ́n ní ẹ̀dá kun ẹ̀dá sọ̀rọ̀ yìí ẹ má dákun láti wà ẹ̀yin náà sọ sí i ẹnìkan bá ní tọ̀ nítorí rí sọ̀rọ̀ yìí o òun náà ní báyìí báyìí báyìí báyìí àti pé tá a bá gbégbá báyìí báyìí báyìí pẹ̀lú ògùn ọlọ́run yóò lójútùú yóò níyànjú ẹ̀ kọ̀ọ̀dá sí nítorí ọlọ́run nítorí pé ń fẹ́ kí bàbá wọn fọmọ rẹ̀ fóònù àbò ni wọ́n ti mà bóòlù ti mà ẹni tó ẹgbẹ́ bá ń bẹ́ nù àkọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run wípé kò ní fi ọmọ rẹ̀ láéláé kódà kò ní béèrè àti fi ọmọ rẹ̀ láéláé wọ́n á máa sọ̀rọ̀ ń sọ pé ọmọ tí ń bẹ nù ọkàn rẹ̀ ó tún lọ sọ pé ẹ lọ kọ́lẹ̀ ẹbí mi mọ sọ fún ọ àwa mọ̀ dáadáa àbákábà nìyẹn o àbákábà nìyẹn o. torí àbákàbà tẹ ẹ rí yẹn yìí máa kó ni o tí ó sọ yẹn tó lórí ibú sàǹsàn jẹjẹjẹjẹ oní àlẹ nìkan tí máa wọ sórí sí kan ọlọ́run fi ṣe kà kò níjọ yọ kan lọ ọlọ́run bò láti rí ọjà sọ mí ọwọ́ àwọ̀ sọ mí hùn wọ́n sọ kékeré ni mí lọ́wọ́. lẹ́ni tó ṣe pé ẹ̀yìn ṣọ́ọ̀pù tí wọ́n fọ́ ní jẹta ọjà dúpọ̀ náà ń bẹnu wa owó tó rí tí tí wọ́n pín fún gbà wọ́n fọ́ ṣọ́ọ̀pù ló fi lọ́dá sọ áá ìwọ rí ni ìwọ mà ni àbákàbà a'udhu billahi minash shaitani rajim àwọn àbákàbà ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ẹnìkan sọ wípé ah ilé lèmi máa sábà jókòó sí nítorí wọ́n ti ọba ti sí sẹ́kàn wọ́n máa jókòó kálẹ̀ nì wá rí kọ́kọ́ tí ó wá ní ilé ni mọ́ máa sábà jókòó sí oníkéni jálàbí ní ṣe jálàbí báwo ọkà máa lọ́wọ́ ni ìwé ṣe bẹ̀rù ọlọ́run ọ̀ọ́ká nǹkan máyà lọ́wọ́ ọwọ́ àtọ́ yìí pé nǹkan ti ń ṣe nìyẹn ọ̀bẹ̀rù ọlọ́run ni àbákàbánu èrò burúkú nù sọ́malà kejì ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kọ̀ fẹ́ ẹ bọ́ọ̀sì oníkálukú wa ń du àti ráyè jókòó wọ́n wá lọ jókòó síbi táyè tán sí ibi táyè wá tán sí tó jókòó sí obìnrin lọ́wọ́ àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn ń gún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń kẹsẹ́ oyin ilé ìtànà pé wàrà ilé rẹ̀ kọ̀tà dédé gbọ́ wájúwájú àfi tó ní kọ́ fẹ́ jókòó lẹ́gbẹ̀ẹ́ obìnrin yẹn áwọ̀ tọ̀kúnlọ́ yóò bá lẹ́bù wọ́n gbọ́ lárúbá wọn mọ̀ yín ó ní tọ̀kúnlọ́ tọ̀kúnlọ́ àbáwò ó ní yẹn ò ní bẹ̀rù ọlọ́run torí ẹlẹ́kùn bọ́ọ̀sì ti kù ibi táyé wà nù gbọ́dọ̀ tún gbé báàgì rẹ̀ sáàrin rẹ̀ àtòbìnrin pé kọ́ mọ̀ sí ara nù ńlá onítìrìnì ìran lásán ọbẹ̀ máa tètè múmìnì ọ̀daràn burúkú àbákàbà gbogbo eléyìí ọlọ́run ọba ọ̀fẹ́ ọlọ́run ọba ọ̀fẹ́ ẹ máa fi tó bá hàn nínú ọ̀rọ̀ nínú ṣe nínú ìwà àwọn èèyàn dájọ́ fún wa ẹ fi tó pamọ́ lẹ̀ fọlọ́ ọlọ́wọ́n bá nìkan lọ́mọ ń tọ́pa mọ́ o sì ní máa kọ́ ọmọ ń tọ́pa mọ́ nípa ẹnìkan àfi kọ́ ọmọ afẹnu kásẹ̀ẹ̀sẹ̀ eléyìí tí wọ́n padà tí ọdún nínú náà jà ń dàm torí nìkan tó bá yẹ lórí ara rẹ tó ọmọ ọmọ ń ti ń ṣẹlẹ̀ sẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ nínú ọkàn rẹ ó ti ṣe fẹ́ á jẹ́ pé wọ́n lọ ọmọ ti ń bẹ́nu gbá ìyàwó èèyàn wọ́n lọ ọmọ ń tọ́fà tí wọ́n tí ẹ ti jẹ́ ta ló ń yàn ọ́ lásojú wípé máa bá ń sọ ọkàn wọn kọ́ ọ máa kéde rẹ̀ fáwọn aráyé kí wọ́n lè mà níyàn kálukú ọ̀ọ́ àníyàn etí ń bẹ́ nu gbá kálukú àṣírí ni láàrin ẹ̀dá àtọ́lọ̀ ẹnìkan kan ọ̀ má wà láàyè níjọ́ta bá ti wá fara wa kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó máa sọ nípa ti ń bẹ́ nu gbá àwọn èèyàn àti gungire kọjá ewé nu o nǹkan kan kọ́ ló sì dá àwùjọ rú lónìí bí ẹ e bá ti àbákábà kama máa ro aburú sí ọmọ làkejì wa ìntààmà ike aburú wọn gbà lérò pẹ̀lú ẹ̀ àwọn pàbùrù ni wọn ní téèyàn bá ti ń ro èròkèrò sọmọ làkejì rẹ̀ tí ń dábàá kábàá sí i àṣetọ́ni náà ló mú sí bẹ́ẹ̀ ìpele kejì tí ṣètọ́ni ó gbé lọ yóò gbé lọ sí ìpele kọ́ máa fojú di ah nísìnyí ẹnìkan pé òun máa jókòó kalẹ̀ ní tí ò bá ti ṣiṣẹ́ kan tó á pè wá sí i wọ́n á sọ wípé níṣẹ́ ní pawọ́dà níṣẹ́ ní ṣe jálàbí ókè tó máa sọ pé nìkan pawọ́dà ń ṣe jálàbí sójú àpọ́nlé lókù tó fi máa wò àbójú àbò ìpele kejì nu ṣètò ni ó máa fojú di ọmọ àwò pé kọjá máa ń kaka ṣètò ni bá ti rí ọmú báwọn yóò fi hàn pé lẹ́yìn ò sí nínú ẹni tẹ̀yàn kà kún eléyìí ọjà kaka ìpele kẹta nù. ṣètọ́nì kò ní fi ọlẹ̀ o yóò mú ọ fi hàn yí pé eléyìí ẹsẹ̀ni tó yẹ kọ́ pánlé ọ gbọ́dọ̀ kákún bí ti wùlé ó kéré ma kọ́dà wàlá karama kò sínú ẹni tó yẹ kápò ní sọ̀rọ̀ rẹ láìda má sọ̀rọ̀ rẹ láìda ọmọ fẹnu tata rẹ̀ síbikíbi ẹ wo àbákàbà ẹ wo ibi tí ó gbìyàn lọ yọ padà sọ ọ́ dẹni tí ọmọ nípa ọmọ ọmọ tọ́ ó dẹni tí ń dá yìí rẹ̀ nù ó dẹni tí ń tàbùkù ó dẹni tó ike òní sọ̀rọ̀ rẹ̀ ń dáadáa gbogbo ń ta wá kàálẹ̀ èròkèrò tó rò sọ́mọ ìyá rẹ̀ tó bí ọ lọ sídìí kọ́ jẹni tó ṣe kó ń fojú di ọ̀ǹtẹ́ńbẹ́lù rẹ̀ òun fi ń wọlé ọsọdẹni tí ọ̀lẹ́tọ̀ sí ká pọnlé ọwọ́ asọdẹni tó ṣe pé ó di òkúta àdìgbòlù fún ahọ́n rẹ̀ kó o máa sọ̀rọ̀ rẹ̀ láì dáa gbogbo eléyìí báyìí ń bẹnu tí máa kó parun báyìí torí tí kálukú bá rán sọ rẹ̀ ń bí ó gbé ya ẹ̀rú ó tún máa bà wá pé sáárọ̀ náà lọ́jọ́ gbẹ̀ndẹ̀lùkìyàmù báwo wá ni tó bá jẹ́ pé aṣọ aláṣọ là ń bá wọn rán agbàgbé tiwa tó ti ya ilé onílé là ń bá wọn kàn agbàgbé pé tiwa náà ń jò báwo lèèyàn ti ṣe sórí rẹ̀ èèyàn lè sórí rẹ̀ látara àbákàbánì látara àbákàbánì torí ẹ̀ tẹ́ ẹ bá ti lè rẹ́ nìkan tó ti jẹ́ni tí ń dábàákàbà sí àwọn èèyàn yọ́ọ́ máa gbìyànjú láti wá lébo rẹ̀ tẹ́mi ti ń dábàá kábàá sẹ́nìkan ẹ máa gbìyànjú láti wá bi tó kù ẹ máa wá àléébù rẹ̀ bàbá tí wàá rẹ̀ nìkan ti ń ṣe bẹ́ẹ̀ eléyìí ọmọ ajá mi tí ó máa fi hàn wá wípé ọkàn rẹ àwọn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ burúkú kan bẹ́ẹ̀ inú rẹ̀ ò sì dá torí wọn ò ní fẹ́ kan náà máa wá sírí tiẹ̀ ká kí ló wá dé tó fi wá jẹ́ pé bíbẹ̀rẹ̀ tó ń bẹ̀rẹ̀ ń dojúmọ́ ọ̀fẹ́ wò di ẹni tí ọ̀ ń dábàá kábàá sí ni ṣé wọn náà mọ̀ pẹ́gbẹ̀rún kejì èèyàn náà wọ́n máa wá tìwò di tiẹ̀ náà ni látàrí àbákábà ọ̀padà dẹni tó ṣe é pé àwọn èèyàn tara rẹ̀ mọ̀ pọ́kàn rẹ̀ ọ̀dá wọ́n tara rẹ̀ mọ̀ pé inú rẹ̀ ọ̀dá mùsùlùmí nǹkan táwọn á máa ṣe ni pé wọ́n á máa wá ọ̀nà àbáyọ fásitì ọmọ àyà wọn àwọn kì í ṣẹni tí máa taná wàlébù ọmọ àyà wọn kápẹ́ mùsùlùmí sátìtì kan àwọn mùsùlùmí ọmọ ah bóyá nǹkan báyìí ló sì fà tó fi ṣe bẹ́ẹ̀ o bóyá nǹkan báyìí ló rò o bóyá nǹkan báyìí ni o láwọn nǹkan tó dáa tó dáa tó dáa tó dáa tí máa dínà sí àṣetán. àmọ́ àwọn mùnáfìkì àwọn ẹni tí ò gbádùn àwọn tí nǹkan ń dà láàmú àwọn ọmọ ah, kékeré ni wọ́n jókòó bẹ́ẹ̀ ntọ́ gbà lérò ní ntọ́ fà tó fi sẹ́ni láwọn aburú aburú aburú aburú nítorí pé ìdùnnú mùnáfìkì ìdùnnú olùdòdìjẹsọ ìdùnnú alágàbàǹgebè òun náà ní káwọn èèyàn máa kára wọn lágbo káwùjọ ọmọ adàrú nítorí pé àwọn ò lè jẹ́ èèyàn àfi tí fìtínà máa ń ṣẹlẹ̀ wọn ò lè jẹ́ àfi táwùjọ bá dàrú

kò lè jẹ́ abiyì lọ́dọ̀ lọ kò lè jẹ́ abiyì lọ́dọ̀ lọ sọ̀tún sòsì má bàbí kan jẹ́ méjèèjì yẹn padà bàjẹ́ nítorí pé tọba ara àwọn eléyìí tàn jẹ lónìí o lè má rí wọn tàn jẹ lọ́la tọba rí wọn gbẹjẹ sí ayán lónìí wọn lè má gbà fún ọ láti rí bẹ́ẹ̀ sí fáwọn lọ́la àṣírí tú lọ́tọ̀ àṣírí tú nígbà wo lò wá ní padà tẹ lọ́nà méjèèjì àṣírí tú àṣírí tú ló sì ìgbà wo ló ní padà tẹ́ lọ́nà méjèèjì torí rẹ̀ òfin ọlọ́run ó fi hàn wá pé ojú kan làdá ní àdá ò lè lójú méjì kọjá dàgèjì láì ṣe dà kí lọ fẹ́ fojú méjì sí torí ẹ̀ téèyàn bá ti jẹni tí ń dábàá kábàá sáwọn ọmọlàkejì rẹ̀ tí ń rórè korò sáwọn ọmọlàkejì rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n àlébù wọn ni wọ́n máa wá ká ìbàjẹ́ wọn ni wọ́n máa wá ká nítorí kó lè bá àríbàjẹ́ wọn ṣe lọ́nà tí wọ́n gbà tẹ́ lọ́rùn kó lè bá dẹ́ṣẹ̀ rẹ̀ dójú àmì eléyìí ti padà kó báyàn tí sọ̀yàn dání tí ò ní lẹ́yìn tí ò ní lọ́la. àwọn olùmọ́ni tí a bá tún wo àbákàbà lọ́nà míì ó tún pín sọ́nà méjì míì olùmọ́nlá Sufyan as-Sawri ó ní àbá àbákàbà méjì ni o wọn náà wówó kó lè bá a máa mí ìwọ níwọ̀n já sí alákọ̀ọ́kọ́ òun náà làbákàbà tó bí ẹ̀ṣẹ̀ oríṣi kejì òun náà làbákàbà tí ọ̀já sẹ́sẹ̀ ṣùgbọ́n méjèèjì àbákàbà náà ni ọ̀kan òun já sẹ́sẹ̀ èkejì kìí sẹ́sẹ̀ wọ́n lé ìjọ òun náà ní kéèyàn dábàkábà sí ọmọlàkejì rẹ̀ kéèyàn ó rò èròkérò sọmọlàkejì rẹ̀ kéèyàn ó tún aláyà kó fi sọ̀rọ̀ eléyìí lọ́jà tẹ̀sẹ̀ tó bá yẹ kó rò lásán ni ọ̀dà alábà nínú rẹ̀ lásán ni ó fi ahọ́n rẹ̀ gbé jáde ọlọ́run aláàánú inna Allaha tajawaza li an ummati. ما حدثت به نفسها ما لم تعمل أو تتكلم النبي صلى الله عليه وآله وسلم ọlọ́lọ́run sàmójúkúrò fún mi lórí àlùmọ́ mi lórí gbogbo tí wọ́n bá fi ẹ̀mí wọn rò gbogbo tí wọ́n bá fọkàn wọn rò ọba àbúrú jù bẹ́ẹ̀ lọ lópin ìgbà tí wọn ò ti sọ lọ́rọ̀ tí wọn ò fi hùwà ọlọ́run bò ní kọ́sẹ̀ àbẹ eléyìí kò bí ẹsẹ̀ gbogbo kálukú náà ni wọn máa ń ro erokero sọmọlá kejì wọn máa dábàá kábà sọmọlá kejì ọwọ́ dídá lábà ríro tọ́sẹ́kù nínú ọkàn rẹ tó wí jáde òun bó ti ṣe burú jáì tóun kò ní dẹ́ṣẹ̀ fún ọlọ́dọ̀ ọlọ gbà tó ti sọ tó sì fi hùwà. ẹ̀kejì èyí tá a pè ní ẹ̀ṣẹ̀ òun náà ní kó rèrò kérò sọ́mọlàkejì rẹ kó dábàkábà sọ́mọlàkejì rẹ kó o sì fi sọ̀rọ̀ àbí kó o fi hùwà eléyìí lọ́jà sẹ̀sẹ̀ torí pé bóníkálukú náà ṣe máa ronú ṣùgbọ́n ẹni tí ṣe tọ́ọ̀nì tó ti rí jẹ lérí ọjà débì kan òní ò láyà títí tó tún sọjà jù ṣùgbọ́n àwọn ẹni tí bẹ̀rù ọlọ́run sì sẹ́kù lára tiwọn wọ́n rò ní rírò wọ́n dà lábàá nínú wọn ṣùgbọ́n yóò pàkàsọ lẹ́nu wọn láti sọ torí ọmọ ronú àtúbọ̀tán. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون àwọn máa ronú pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo kí kálukú yẹn ọmọ awo kí lòun ṣe é lẹ́ẹ̀dọ̀la òun nínú mò ń ronú kí ni mò ń ṣe é lẹ́ẹ̀dọ̀la mi àmọ́ àmọ́ ọmọ tí mo fẹ́ sọ jáde lẹ́nu torí pé ọ̀rọ̀ ló kó báyàn jù mo rò nínú mi kìí ṣe dandan kó jẹ́ bẹ́ẹ̀ mo dá a lábàá kìí ṣe dandan kó rí bẹ́ẹ̀ sẹ́nu rẹ̀ ń dédé síbí tí ọmọ nínú rẹ̀ máa ń nú tọ́ ọ bá ti sọ jáde ó ti dẹ̀sẹ̀ nítorí pé akutọ̀lẹ̀ àtẹlọ́wọ́ yìí ṣé wọ́n rí ntọ́pamọ́ ni ṣé bá ń rò ni àwa ń rò ni nísìnyí àwọn kan parọ́ ìpè ẹni tí ń so lórí orílẹ̀-èdè ní ìsìnkè sòun wọ́n lọ gbé rọ́bà tí wọ́n máa fi yàwòrán ojú olójú sẹ́ni ẹlẹ́ni ni wọ́n gbé wọ́ lójú. ìròyìn wá gbé jáde lẹ́nu lọ́lọ́ ìgbé ìyàwó olórí ọmọ ti lóyún wọ́n sì tún ti ń gbé ká ó tójọ́ mẹ́ta wípé sẹ́yìn ò rí ni ìyàwó tí wọ́n pè ìyàwó rẹ̀ ò lè jókòó tì má tá a ń ṣe nǹkan kì í lé jókòó tì torí pé ìyàwó ti mọ̀ pé kì í sọkò òun àbákàbà ń gbogbo nǹkan o àbákàbà ti máa kó báyẹn ni o. tọ́ nísìn wọ́n ti wá kéde pé yàwó lóyún tí wọ́n wo àbákàbà tí ó wọnú rẹ pé ọkọ náà ló sì lóyún àbí ah, nígbà bá fi pé ọkọ yìí ojú rọ́bà ní gbé ká kìí sùn gangan ó kìí bó wá lóyún yan yọba tuntun kan jókòó pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ pé ah, ẹgbẹ́ tún ní ìyàwó rẹ̀ lóyún sẹ́yìn náà sì mọ̀ pé ọlọ́sẹ̀ nítorí ọmọ nípa rẹ̀ ó ṣe lè kó bára rẹ̀ ń pa rẹ̀ fọ́kọ̀ ó lóyún kò lóyún kílọ̀kọ̀ ìyàwó tiẹ̀ ni àbí wọ́n lọ́kọ ẹ̀ òfin lọ́mí ń dá sí. gbogbo orú àwọn àbákábáhùn ẹ rí i pé iná ló kó báwọn èèyàn òní máa padà sọ̀yàn dèèyàn rádaràda aláìníyì tó padà tẹ́láyé tó tún tẹ́ńdọ̀ pé ndàlùkìyàmà kí ìwé ránṣọ tiẹ̀ ń bí ó gbé ya gbé borùn gbé fìlà tóbi wá jẹ́ pé àbákábá yìí náà ní sáà ẹnìkan ọwọ́ amẹ́síláṣí ó sì gbé mọ́tò kan wá àwa ò pé rọ́fìlì mọ́tò yẹn pẹ̀lú bí náírà ṣe dà lónìí yóò fẹ́ wọ fifty five million kálukú wọ́n ti wá gbàgbé pé sọ láti làwọn wá sí àṣìṣe asàlámù àlẹ́kùn kí kálukú ọmọ lọ́ọ́lé kálukọ́ wa sẹ́ẹ̀tì ojú sára mọ́tò yọ wá yín èkejì rẹ̀ lé kan pé ṣé o rí nǹkan èmi náà rí ṣé Ògbómọ̀ṣọ́ yìí ó ti sẹ ìsáwò lèèyàn fẹ́ ṣe l'Ógbómọ̀ṣọ́ yìí wọ́n ti rọra fún téèyàn fi lè ní fifty five million ọ̀ ọ̀ wọ́jọ́ kò rẹ̀ ogún owó lóṣù ogún owó lóṣù ìwọ ló mú lọ àbí bàbá rẹ̀ babaláwo tó bá sọ̀gùn àbákábà nìyẹn. di ti jẹ́ ìwọ tó sì rí kẹ̀kẹ́ ẹlẹ́mu gbogbo wa pé tẹ̀mí ẹlẹ́ni lọ́ọ́ máa mú gbọ́ wàlẹ́ òde mọ́tẹ́ mọ́tò rẹ̀ wọ́n lè ya ẹ wá wo yóò ṣẹ̀ṣẹ̀ nu dáràn lórí mọ́tò ya ṣé kí ni ó ti ń sọ̀gbọ́n owó ẹgbẹ́ tó pẹ́ owó ń tiẹ̀ búrẹ́kẹ́ fún lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n rí ni ọmọ ní <laughs> torí e ẹ̀rí tó gbogbo èèyàn lọ dáràn lọ́dọ̀ àwọn alábàákábà jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́ntì rọra ń gun mọ́tò rondo kan ọba pààrọ̀ rẹ̀ àwọn ẹlẹ́nu sọ́nsọ́ wọ́n bá sọ pé kíni kíni òun náà máa ti máa ń ṣe fàyàwọ́ ń ti máa ń ṣe ó ti ẹsẹ̀ bísínẹ́sì irú àwọn tí máa já mọ́tò tí máa ń fẹ́rù lọ òkè ọ̀yà tó ọjà tó ọ̀pọ̀ ẹrù mbẹ́ nítòkù ti ń sẹ́nu orí ń bẹ̀ rí orí ń bẹ̀ rí ẹlẹ́nu asínrín alábàákàbà burúkú ọ̀gbà yé jẹ́ gbogbo àwọn àbákàbà ọ̀gbà yé jẹ́ kọjá sísọ kèé jẹ́ káwọn èèyàn níláárí nítorí pé tí wọ́n jókòó tìǹù gbogbo àwọn èèyàn lọ́mọ ọlọ́ni torí ẹ̀ ọwọ́ àrò kò tún láyọ̀ ń tún sọ. So. eléyìí ló bí ẹsẹ̀ àmọ́ pọ̀ mi ìyàn lọ́mọ gbogbo wa kò sẹ́nìkan tó lè fọra má gbogbo wa là á máa dábàá gbogbo wa là á máa rérò kérò sọ́mọlà kejì ṣùgbọ́n ìyàtọ̀ tó wà láàrin wa ni pé ta ló máa ń kẹ́nu rẹ̀ ń dànù agbọ́pá ti rò tó kẹ́nu rẹ̀ ń ibi tá a ti jura wa lọ́nu ti jókòó agbo àwọn tí ń fẹnu dáràn lórí àbákàbà òrí lọ́dọ́dọ́ òrí kìíní kan ẹ̀dá kùn ẹ̀dá kùn ẹ̀bá ti lọ́rọ̀ rí tẹ̀fẹ́ sọ lọ́dọ̀ tèmi ẹ má máa wádọ̀ mi mọ́. ẹ kó kálukọ́ máa dá sí bẹ́ẹ̀ ni ká máa dá sí má kó bá mi má bá mi torí gbogbo ẹni títí ẹ bá ti fàya bí ó ti ṣe kí ọbẹ̀ bọ́ tiẹ̀ náà ni ọmọ wa. torí ẹ ká kó ẹnu wá ń jánu ẹ má jẹ́ ẹni tó ṣe yí pé ẹ máa sọ ọ̀rọ̀ burúkú eléyìí tí a ń rò nínú gbáyà yín ẹ má sọ jáde o ẹ má títí ilẹ̀ ẹ má darúgúdù ilẹ̀ àbákàbà wọ́n fi títí ilẹ̀ ni wọ́n fi darúgúdù ilẹ̀ ni wọ́n fi fọ́ọ̀lù ni kí ló kàn kí ló kàn pẹ̀lú àwọn èèyàn ayé tí ni wọ́n ń ṣe tiẹ̀ ni wọ́n náà ń ṣe ntọ́ba rí tí ọba ti ọlọ́run tọ́ba lè lọ bí ọlọ́rọ̀ léèrè lọ bí tọ́ba lè lọ bí sẹ́nu rẹ̀ ń dédé síbí má ti kọ́rọ̀ ọlọ́rọ̀ kó bọ́ má fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó ń gbé ká má ti da irú. àbákábà ọlọ́wọ́n bá sílé wọ̀ ọ̀gbọ́dọ̀ dá sọ́mọlá kejì rẹ kó tó aláyàláyà kó tó máa sọ lẹ́nu ó burú ọlọ́ẹlẹ́dàá wa ni ayé òsàdédé dàrú fọ́pọ̀lọpọ̀ nǹkan òsàdédé bàjẹ́ fọ́mọ èèyàn lọ́pọ̀lọpọ̀ àfi nítorí àbákàbà tí wọ́n máa dà àbákàbà tí wọ́n ń dá tí wọ́n ń tẹ̀lé olómúkálà máa rí wọ́n dàrú ọlọ́ẹlẹ́dàá wa wọ́n ni wọ́n máa yattabi'u aktharuhum illa dhanna. وإن إن الظن لا يغني من الحق شيئا ọlọ́ni tí ọ̀pọ̀lọpọ̀ wọn ń tẹ̀lé ìsìn kankan bí ìbá sàbákàbà bẹ́ẹ̀ ni ntọ́ dájú ni pé àbákàbà kò lè rọni lọ́rọ̀ bí ti wuli ó kéré ma lẹ́gbẹ̀ẹ́ òdodo mo bá ti jẹ́ pé àbákàbà lẹ́ ń tẹ̀lé ọ sọ̀rọ̀ àrẹ dọ̀tọ̀ ọ̀rẹ́ rẹ ọ sọ̀rọ̀ àrẹ dọ̀rẹ́ ọ̀tá rẹ ọ sọ̀rọ̀ àrẹ dẹni tí ń tẹ̀lé tí ọ̀fẹ́ kọ́ dáa fún ọ. ọ sọ̀rọ̀ àrẹ tí ń yẹra fẹ́ni tí ń fẹ́ kọ́ ọ ọ sọ̀rọ̀ àrẹ tí ń lépa àti tẹni tí ọ̀fẹ́ ká burú ọ ma máa lépa rẹ̀ pé ọ̀fẹ́ fa burú sí nítorí àbákàbà ọmọ ọ̀rọ̀ rẹ̀ sá ọmọ ọ̀rọ̀ tàdí má látàrí àbákàbà ọlọ́run inna ba'da adh-dhanni ithmun wa la tajassasu ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ jìnnà sí púpọ̀ nínú àbá dídá o ẹ jìnnà sí púpọ̀ nínú àbá dídá torí apá kan nínú àbá dídá ni o ẹ sáà máa sa fíntofíntó á máa tójú bọ̀rọ̀ àwọn èèyàn a máa tẹnu bọ̀rọ̀ wọn a máa tójú bọlé àwọn èèyàn kí ló kàn pẹ̀lú àwọn èèyàn àwọn àbákàbà ọlọ́ni ẹ̀dìnà sí púpọ̀ rẹ̀ torí pé apá kan nínú rẹ̀ ẹsẹ̀ ní gbogbo nílàkàì ẹ̀yẹ kọ́ bá rẹ̀ sọ́n tí sòdodo ọ̀rọ̀ tí wọ́n bá dábàá kábàá sí wọ tá dábàá kábàá sí ọ̀rọ̀ rẹ̀ wọ́n dábàá kábà síwá rẹ̀ wọ́n dábàá kábà síse rẹ̀ ọ̀dájú pé inú rẹ̀ ò ní dùn kí ló dé tí wọ́n máa dábàá kábà sọmọ làkejì ṣé àsìkò tí ìtòtọ́ yẹ kọ́ bẹ̀rù ọlọ́ ìgbà wo gan ni déètì tá a mú náà rí nípa tó bẹ̀rù ọlọ́ ìgbà wo ni déètì tá a mú tó ra mọ̀ fáà tí ìkú tó dìgbà náà ìgbà wo ni déètì tá a mú. ta sọ fún adẹ́yìn lẹ́yìn gbogbo wà burúkú àwọn wà rádaràda wọ̀nyí ayé darí ayé dayéru ìgbà onídẹ́tì ta mú ipa ayé dayéru ìwọ tó mọ̀ bọ́yálẹ̀ òní kò ní súbọ̀ ó sì ti fẹ́nu rẹ̀ ó ti fi da lóru ó fẹ́nu rẹ̀ ó fi da dúgbòru ó fẹ́nu rẹ̀ ó fi dágbó lérú ó fẹ́nu rẹ̀ ó fi bá gbogbo nǹkan jẹ́ ẹnu burúkú tó ń gbé ká lára burúkú tó ní nítorí tó túbá njẹ́ olóòtú rántí pé ikú ń bẹ njẹ́ olóòtú rántí ikú gbogbo rádaràdá tó ń sèyí kèé péyàn. tọ́ba tí wàá dábàá kábà kọ sọ̀rọ̀ lọ́rọ̀ láì dáa kọ darin rẹ̀ rú àtàwọn èèyàn ìwọ ò tí ì gbádùn. sáyé lọ wá ń ṣeun ṣé dáadáa ló ń ṣeun eléyìí tí máa wúlò fún yàn lẹ́yìn ikú àbí wọ́n ti gba ìwé òní kú ni torí ẹ agbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run ọba wa o agbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run Ọlọ́run ni ẹ jìnnà sí púpọ̀ nínú abadida, dídá torí pé apá nínú àbá dídá ẹ̀ṣẹ̀ ni. Al-Imam Ibn Qudama rahimahullah oníkọ̀tọ́ sí ọ kọ́ ọ dábàá kábàá sí mùsùlùmí àyàfi tó bá ké mùsùlùmí fúnra ara rẹ̀ òun ló sọ fún ọ pé ní tí mo ṣe ní tí mo gbà lérò pẹ̀lú ẹ̀yìn kò ní jábàá kábàá máa ń gbà náà òun náà ló sọ fún mi mi dábàá kábàá sí òun ló sọ fún mi pé n tó ń ṣe o èròǹgbà òun lórí rẹ̀ ni torí kò sọ́nà tọ́mọ èèyàn lè bá dọ́kan ọmọlàkejì rẹ̀ àfi kí ọlọ́kan sọ fún ọ ní ti ń bẹ lọ́kàn tèmi nìyí tó bá ti jẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ afá abadida abakaba Abu Hurayra radiyallahu anhu ọgbà ẹgbà wọ́ọ̀rọ̀ wa látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì ní iyyakum wadh-dhann fa inna adh akdhabu al-hadith alayhi ẹ ṣọ́ra fún àbádídá ẹ ṣọ́ra fún àbádídá. bọ́ ọba dábàá rẹ sí ní màánú rẹ torí pé àbá tẹ rí yẹn òun lọ jẹ ọrọ rọ́jù torí pé ọ̀ma tó ń tì í gbà lérò ó sì sọ pé ń tọ́ gbà lérò ni kò sì jẹ ìrọ́jù ìrọ́jù ẹ jẹ́ ká ṣọ́ra wa ká sọ ẹnu wa ẹ ká wa wa ká sí wa kó وأستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفسا ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله أبا إروكيرو إرو ملكجي àwọn aburú tó wà ń bẹ ọ̀pọ̀ jọjọ nínú àwọn aburú wọ̀nyí báyìí onáàlípẹ́ nìkan ò ní sí ọmọlàkejì rẹ̀ kò ní máa ro èròkèrò sọmọlàkejì rẹ̀ àfi kó nìsín kó sì alábàápàdé ìbínú ọlọ́ọ̀ lẹ́tà tó ń kọ ń kọ sí ni wàá sì rí ó rí i pé nígbà tó bá dé ò ní ríbi sá lọ. bákan náà nínú àwọn aburú eléyìí tó wà fún wa òun náà ní í gbé eléyìí máa jẹ́ àpẹẹrẹ fi hàn yàn àníyàn ọ̀dà àníyàn rẹ ọ̀dà ó sì jẹ́ ẹni tó lérò dáadáa sáwọn ọmọlàkejì rẹ nínú ẹ̀sìn Islam nínú aburú tó tún wà ń bẹ̀ òun náà ní pé ẹnìkan ò ní jẹ́ ẹni tí ń dábàkábà sáwọn ọmọlàkejì kò ní jẹ́ eléròkèrò sáwọn ọmọlàkejì àyàfi ká mọ̀ yìí pé mùnàfìkì lélẹ́yìí nítorí pé nù àwọn mùnàfìkì òun náà ní àbákábà sí ọmọlàkejì èròkèrò sí ọmọlàkejì nínú aburú eléyìí tó tún wà nínú ká máa dábàkábà ká máa rèròkèrò sáwọn ọmọlàkejì wa nínú ẹ̀sìn Islam òun náà ní pẹ́rú ṣíṣe bẹ́ẹ̀ ó máa ń bí ó máa ń bí ìbínú ara ẹni ìkórìíra ara ẹni àwọn èèyàn ní fẹ́ rí mi ara wọn láta àwùjọ ti kọ́ dàrú rógójú ọ̀sẹ̀lẹ̀ àwọn èèyàn wọ́n ti ọ̀tá ara wọn wọ́n ti pé wọn ọ̀fẹ́ ríra wọn sábà wá níbo ló ti bẹ̀rẹ̀ látàrí àbákábà ni látàrí èròkèrò sọmọlàkejì rẹ̀ nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọn kì í dábàá kábàá sọ́mọlàkejì wọn kì í ró èròkérò sọ́mọlàkejì àfi kó jẹ́ pé ìbínú ẹni tí kọ́kọ́ ń bẹ fún ọ tẹ́lẹ̀ náà ẹni tó ń dábàá kábàá sí òun bínú rẹ̀ ẹni tó ń dábàá kábàá sí òun kórìíra rẹ̀ ọ̀fẹ́ rí ìdínú ọ afẹ́ bàjẹ́ fáwọn míì náà káwọn náà lè bàjẹ́ yìí pé bí wọ́n ti ṣe ń rí sá bí wọ́n ti ṣe mú lọ́tà àwọn náà máa rí sá àwọn náà mú lọ́tà. sọ báwo ni àwùjọ ṣe tòrò báwo làwọn èèyàn ó ti ṣe fẹ́ràn ara wọn bákan náà nínú àwọn aburú tó tún wà nínú wa òun náà ní pé ẹnìkan ò ní máa tí làkejì kò ní máa làkejì yìí pé iṣẹ́ ń òun náà ní kọ́kọ́rọ́ tí fi sílé orí ibú fúnra láyé àti lọ́la àti àtúbọ̀tá tí ò ní sùn kò dí sí ilé kọ̀dà àwùjọ orúkọ bá ayé jẹ́ àwọn èèyàn sọ lẹ́yìn ìgbà tó bá lọ ọlọ́run sì ti kọ ẹni tó sì dí sí ilé tọ́fẹ́nu rẹ̀ dáyé rú tọ́fẹ́nu gba nkẹ́tẹ́ àwọn èèyàn sọ lẹ́yìn ìgbà ọba sí bá ń tijú rẹ tá ń bẹ̀rù lójú ayé wọ́n sọ lẹ́yìn ìgbà tó sí ọlọ́run sì ti bákan náà nínú aburú tó tún wà fún ká máa dábàá ká máa ìyí máa bí ìfojúrínà rẹ ni ìtẹ́ńbẹ́lú ara ẹni àìkára ẹni fún yọ ṣẹlẹ̀ nítorí pé ẹnjẹ bá ti dábàá kábàá sí ẹ máa fojú àbùkù wò ni ntí ọ̀dá yín lójú o ẹ máa fojú àbùkù wò ẹ máa fojú èèyàn rádaràda pálapàla wò tí wọ́n bá wá bí yín pé kí ló wá ṣe tó fi wá dẹni tẹ́ ẹ̀ rí náà tó fi dẹni tẹ́ fojú di báyìí ah, ńgbà tá a pé nǹkan ti ń ṣe yín kọ́ nǹkan fà ti fi ń ṣe nì ńgbà tá a gẹ́gẹ́ bí ìta ni sẹ́yìn máa ń ni. torí ẹ̀ bákan náà nínú aburú tó tún wà ń lẹ́nìkan kò ní máa ni lórí pé ìmánì ìmánì bá lágbára máa dábàá kábà máa rèrò bákan náà nínú aburú tó tún wà ń bẹ́ẹ̀ òun náà ní pẹ́ni tí bá ti ń dábàá kábàá sọ́mọ làkejì tí ń rérò kérò sí àmì ni lórí kó náà dára rẹ̀ lójú tó bá dára rẹ̀ lójú tára rẹ̀ ló mójútó kí lọ́kàn wọ́n gbá sọ wá sọ́dọ̀ rẹ̀ pé kọ́ bá wọn rà ní àbórí wọn gbé wá sọ́dọ̀ rẹ̀ kọ́ bá wọn gẹ̀ abẹ́nu wọn gbé wá gbọ́ pé bá wa rún pákó fẹ́yìn wa tiẹ́ ti jẹ́ wíwé ṣe kọjú mọ́ tiẹ̀ tóbi wá jẹ́ pé ẹlẹ́nu gbọ́rọ̀ ni wọ́n. táwọn èèyàn lọ́ọ́ máa dá sí tara rẹ̀ wáyé o a rí pé ọjọ́ ayé wa ó ń sáré nínú tánàbí sallallahu alaihi wa sallam tó fi yé wa pé ń bẹ nínú àpẹẹrẹ kìyàmà ó náà ní zaman àwọn àsìkò ń súnmọ́ra wọn púpọ̀ àsìkò ń súnmọ́ra wọn púpọ̀ ká oṣù ń gorí oṣù ọdún ń gorí ọdún báwọn ọjọ́ yìí ti ṣe ń lọ bẹ́ẹ̀ náà là ń sún mọ́sàárì wa lójoojúmọ́ nítorí dájú òun náà ni pé àtẹ̀mí àti wọ́ lónìí sílẹ̀ rẹ̀ má a ti sún mọ́sàárì wa jù àná lọ nítorí pé ojoojúmọ́ lọ́jọ́ kọ̀ọ̀kan dínkù nínú tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tó bù fún apá lò nílé ayé a sì ti mà ike gbogbo apáta porongodo ní ìgbà tí ọjọ́ wa bá pé lílọ náà là ń lọ ẹnì kan ò sí tó ṣe pé yóò dì mọ́lẹ̀ yóò gàn mọ́lẹ̀ òun á ní kú ní ìgbà tí ọjọ́ kú rẹ̀ bá pé lan yabqa min malikin kalla wala malikin wala nabiyyun ya'ishu da'iman da'iman abada ọba kan ò sí tí ọmọ abẹ láíláí màláìkà kan ò tí ò ní kú anábì kan ò sí sí tí ọmọ sẹ̀mí títí láíláí gbére kése ọjọ́ ń súnmọ́ ọjọ́ súnmọ́ra wọn púpọ̀ ọjọ́ ayé sì ń sáré a rí i pé àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń tẹ̀lé kàlẹ́ndà Gregoria ẹ àná alánà òun náà January bẹ̀rẹ̀ wa lónìí tá a wà nínú rẹ̀ òní yìí òun náà lọ́jọ́ parí korongodo nínú kàlẹ́ndà Gregoria ti two thousand and twenty one eléyìí tó túmọ̀ sí pé ọ̀la rẹ̀ ọ̀mà yóò ọjọ́ kìíní nínú oṣù January two thousand a rí i pé bójú ayé ti ṣe ń sáré nìyẹn kàlẹ́ndà Gregori àti ẹ̀rí yìí báyìí àwọn Roman Empire àwọn náà ni wọ́n fi lọ́lẹ̀ torí pé Roman Empire nígbà yẹn wọ́n ti ọ̀kan nínú ìjọba ilé ayé méjì eléyìí tó ní agbára jù tí ò bá ti jẹ́ Roman Empire yóò jẹ́ Persian Empire àwọn Persian Empire àwọn náà ní kàlẹ́ndà tiwọn tí wọ́n ń pè ní Fairuz ní ìgbà tí àwọn Roman Empire àwọn dá Gregorian calendar àwọn dá sílẹ̀ ìdí tó sì fi dá sílẹ̀ òun náà ni wọ́n fẹ́ fi máa sọ nǹkan ọjọ́ wọ́n fẹ́ fi máa sọ nǹkan oṣù wọ́n fẹ́ fi máa sọ nǹkan ọdún ìdí tó fi dá lẹ́nu ẹ sì mọ̀ pé ìsí ẹni a máa hàn ìṣe ìwà àtẹni a máa hàn nínú sẹ́ni nígbà tó jẹ́ pàwọn Roman Empire tó ń ti wọ́n padà wá gba ẹ̀sìn àwọn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù àwọn jẹ́ ẹni tó ti pé abọ́gibọ̀pẹ̀ ni wọ́n torí e, ló ṣe jẹ́ pé January February March April May June July August September October November December ẹ rí i pé àwọn orúkọ yẹn ìwọ náà lè lọ check dictionary rẹ lónìí wàá rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn orúkọ yẹn ó ń reflect orúkọ àwọn òòṣà ni ẹ sì Oxford dictionary rẹ bó sì jẹ́ Macmillan dictionary rẹ èyí yòówó lè lọ what is the meaning of January. What is the meaning of February? What is the meaning of March? What is the meaning of April? Títí dé December kó wo ìtumọ̀ rẹ̀. Wàá rí i pé àwọn náà ni wọ́n máa sọ fún ẹ ipò orúkọ yìí o eléyìí orúkọ idol kan ni lọ́dọ̀ àwọn Rome láyé tẹ́lẹ̀. So àwọn sọ àwọn orúkọ àwọn oṣù yẹn pẹ̀lú bó ti ṣe wù wọ́n. Àwọn àjọba alẹ́ ayé àwọn wá jàrábà àwọn èèyàn pẹ̀lú kàlẹ́ndà yẹn. Ní ìgbà tí àwọn òyìnbó tán gba àwọn àlùwà gbogbo àsìkò tó yìnbó ń bọ̀ ó múrú ẹ̀sìn táwọn máa ṣe ń lu rẹ̀ ó mú lọ́wọ́ wá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó wá bá ó gbé ẹ̀sìn rẹ̀ ó gbélé wọn lọ́wọ́ ọwọ́ ẹ̀wù rẹ̀ ọwọ́ sí wọn lọ́rùn àwọn náà bẹ̀rẹ̀ sí ní ṣèṣe òyìnbó àwọn náà bẹ̀rẹ̀ sí ní ṣèdè òyìnbó àwọn náà ń wora wọn bí ẹni tó ti lájú nítorí pé nítorí òyìnbó gbé wá fún wa wọ́n fẹ́ pákà wọ́n gbé fọ́rùn wọ́n gbé wọ̀ ìdí nì tó fi wá jẹ́ pé bíjọba bá sanwó oṣù January February ni tó bá fẹ́ ọjọ́ January February ni tó bá dàgbà January February ni ó fi wá dé pé ó débi pé oníkálukú wá há january february march wọ́n há sórí ó dàbí ìgbà tó oníkálukú ti ṣe mú kọ bàbá àtìyá rẹ̀ wọ́n bá fi ọ léèrè lónìí wípé inú oṣù wo làwọn wà nínú january february oníkálukú wọ́n pé december làwọn wà ọjọ́ wo gan nínú december lónìí wọ́n lò ní lọ́jọ́ tó parí december pátá korongodo nítorí pé ẹni tí fi ń gbowó oṣù fi ń gbowó oṣù ẹni tí ò fi gbowó oṣù òun náà fi ń ṣàdéhùn iṣẹ́ tó bá bẹ̀ ó fi ń ṣàdéhùn iṣẹ́ tó bá fẹ́ gbà ìdí nìta táwọn èèyàn fi dá kàlẹ́ndà mà dáadáa ìwọ mùsùlùmí lọ́kùnrin àti mùsùlùmí lóbìnrin tá a bá bi ọ́ léèrè ní ìsìn wípé oṣù wo wà nínú kàlẹ́ndà tẹ̀sìn Islam ọ̀pọ̀lọpọ̀ bàbá imam ni wọ́n fìdí rẹ̀ mi bó wàá làwọn jàmá ńgbà tí bàbá imam ọ̀bá mọ oṣù tá a wà sí ọmọ ọjọ́ tá a wà nínú oṣù wọ́n ní ẹ̀dá fún oníkálukú oyin jẹ́ tó jáde nu mọ́sálásí lónìí o oníkálukú ọ̀ka kàlẹ́ndẹ̀sì ìsìláàmù fún wa láti bẹ̀rẹ̀ dópin lọ́wọ́ agbẹ́bùn tiẹ̀ ẹlòmíì òní ẹ̀yà fọ́ mẹ́fún ń wọ̀n kò sí tí wọ́n fi sí wọn kú fi gbowó la ilaha illallah sófì kúkú ìwọ ọmọ tiẹ̀ tẹlòmíì lọ́wọ́ gbé kárí arantan sọ̀nù ó gbé tẹlòmíì lérí ọfà tiẹ̀ lọ́wọ́ nǹkan tí ọ gàrí tó gbé lọ́wọ́ akọ sakasaka ó ti yá sálẹ̀ ó tó délé sakasaka nìkan ló gbé délé gàrí ti lọ akara kí ló dé kí ló ṣe wá ẹ̀yin ọ̀ka ti yín fún tẹni ẹlẹ́ni lẹ́ fún lọ́fà ni òfin jọ lójú wọn náà lọ ra jẹ ipe ọdún yìí ń bọ̀ ọdún ta ni kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ti olùfẹ́ sọdún ọdún kíni ọdún àdánù mùsùlùmí nìwọ ìwé ẹsẹ̀ni tí ń ṣe ọdún àwọn ẹni tí ń lo Gregorian calendar kí ló wá sí ọ ó ní àwọn ah, gbogbo ọdún tó bá ti bá wọn láyé ṣíṣe náà ni no wonder tó fi ń bá wọn sọdún eégún no wonder tó fi ń bá wọn sọdún orò no wonder tó fi ń bá wọn sọdún àwọn aláàlálẹ̀ yín káwọn aríbí olóògbé ọwà àlùjẹ́nà ọ̀gbádùn nínú Islam tí ẹni ojú ọjọ́ lójú o tí ẹni kọ́ tẹ̀lé ìdí inú tẹ́ ti rí ọ̀pọ̀lọpọ̀ wàláhì wàláhì wọn máa lo aláṣẹ mùsùlùmí ló sì jẹ́ láti bí ọgbọ̀n ọdún eru rẹ tó ń súfèé rúkú tó ń súfèé níforí kalẹ̀ ṣé Islam rẹ ló ń ṣe ọ̀dà nǹkan kan mà àwa wí tán àwa lọ fẹ́ sọdún ọdún kí ni dérò ń ṣe ọlọ́run fún ọlọ́dún léyà ọtí ọlọ́run ó fún ọlọ́dún túnú Ramadan ọtí ọlọ́run kò sí ní tí ọtí ọlọ́run àfi náà jahannam torí ọ̀dọ̀ wa wa o ọ̀dọ̀ wa o kò sí ní táfẹ́ fi Gregorian calendar kankan sí bọ́ọ̀ bá fi ń gbowó oṣù kọ́ máa lówó oṣù tó ń fi gbà àmọ́ kọ́ ọmọ wa sọ ọdún kan wípé ya kàlẹ́ndà fẹ́ tán à ọ̀la à a máa yin báńgà lálẹ́ yìí fún ọba yin báńgà tó bá bí ọ lórí kẹfọ́ ẹlòmíì báńgà tẹ́rí wàláì ló ṣe kú pa lórí fíṣkò yẹn bọ́ǹbù ló náà ṣùgbọ́n pàṣẹ́ntéèjì iná tó wà ń bẹ̀ ọ̀kọ̀ọ̀kan tó di bọ́ǹbù ni. bọ́ǹbù tí ń bẹ nínú báńgà ó ti jó ìsọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ lẹ́kọ̀ọ́ rí níbi tí wọ́n ti ń ta báńgà tí gbogbo ẹ̀ gbiná. ẹ lọ kẹ́ báńgà tẹ̀rí lè fi jólé torí pé báńgà mi tí bá sàtànà sí ọwọ́ tí ó fi dún ẹ̀rù jẹ̀jẹ̀ nífẹ̀ẹ́ ni tó sàtànà sí tí náà ń bá wa lọ sí àfà ó bá lọ sí wọ́n jòlè mọ́ ọ lórí àwọn bàbá bàbá tó ń bùkátà sinmi tó wọn fẹ́ kẹ́nìkan gbé wọn lẹ́mìí jó tó ń bá yin báńgà mi bàbá mi lè ti dákú màmá mi lè ti dákú nulẹ̀ tẹ́lẹ̀ni tọ́kàn lọ́mọ ok tí wọ́n bá yin báńgà tí báńgà tó ń dùnkúndù táwa jáde síta kọ́mọ ọlọ́dọ̀ yìí wò tálárì yóò ti pòórá bíi tó báńgà tí wọ́n wá yìn ó ṣekú pààyàn tani ká mú wọ́n ní ẹlọ kó wọn sọ ibi tí wọ́n ti ń ta ni torí di eléyìí gbogbo àwọn wa burúkú tí ọ̀dà ká jìnnà sí ọdún rọ́wọ́ ní ṣe ti ń dáná sí báńgà ọdún tó ti pé iná ló gbé wá iná ló gbé lọ à ọlọ́mọta àlọ́mọ́ná akramakumullah ẹni tí ń tọ́ tó tó dẹ́kun ló ní kàlẹ́ndà anábì sallallahu alaihi wasallam sọ fún wa inna likulli qawmin 'ida gbogbo kọ̀ọ̀kan lọ́lọ́dún tẹ̀. àwọn ẹni tó jẹ́ pọ́dún tí wọ́n nu àwọn náà máa sọdún wọn kẹ́ẹ́ ti jẹ́ ìwọ mùsùlùmí kẹ́ẹ́ ti jẹ́. wọn náà wá ń kí àwọn èèyàn pé ẹkú ọdún wa yìí ọdún ẹ̀yìn mélòó. wọ́n tẹ̀ sí ń da láwọn mọ́ṣáláṣí kan pé tàájúdù alẹ́ yìí yóò lágbára tàájúdù kìnnì tá ń bẹ dérò sẹ́. tàájúdù àṣemájú ni wípé títí tí ó fi di twelve a.m. tó bá di twelve twelve oh one ìgbà náà tàájúdù yóò gbéra sọ báwọn ṣe tàájúdù yóò àwọn ṣe wọnú first january ni torí tọ́lọ́ wa mùsùlùmí tí muharram ọba bẹ̀rẹ̀ náfìlà wo lọ́lọ́ ní kò ṣe náfìlà wo lànàbì ní kò ṣe aláìméjì kan ambọ̀sibọ́sibọ́ ọmọ àti náfìlà ike eh, january fẹ́ bẹ̀rẹ̀ december fẹ́ parí wọ́n tiẹ̀ láwọn kan ti ń pín káàdì báyìí pé mọ́ṣáláṣí àwọn ni kẹ́ wá gbogbo ẹ̀ tó bá yan náfìlà mọ́jú yun yóò tún gba àwọn ẹ̀bùn eléyìí tó lóòrìn tí wọ́n bá wá gbẹ̀sẹ̀ bó ni ó tèrí torí àwọn tó wọ́ wa ò abẹ́rù ọlọ tí yín ti gbẹ́ ẹnìkan ni ẹ ẹ àlèsọ báwọn torí gbogbo àná làjọ ní January February gbogbo ẹ̀yin mélòó January February lẹ́ fi ń gba Ramadan January February lẹ́ fi ń ṣe hajj January February lọ́lọ́ni kẹ́ máa fi ṣèṣirò fóbìnrin nígbà tọkọ rẹ̀ bá kọ́ ọ lẹ̀ tí èsì ṣe nǹkan oṣù january february lọ́lọ́ni ká fi sírò ọjọ́ tóbìnrin ó fi jókòó lẹ́yìn ìgbà tọkọ rẹ̀ bá kú ṣé january february ni wọ́n ní ká máa fi sírò gbogbo tóbi wá jẹ́ pọ́dún gbogbo yín ni àbọ̀ ọ̀dára rẹ̀ o ká kíyè sára dáadáa àwọn kan tó sọ pé a ọjọ́ tí ọjọ́ àkọ́kọ́ àbí ọjọ́ tó kẹ́yìn ẹ̀yìn oṣù tó bá lọ jẹ́jọ́ tàlátà tí ìjọ àkọ́kọ́ nínú January tó jẹ́jọ́ làrúbá ọ̀nà á ah, làrúbá ń kọ́kọ́rọ́ nù làrúbá alágàdàgodo ti rí irọ́ lásán torí délé Islam gbọ́ yé dáadáa o Islam máa ṣe dáadáa o Islam ò nìkan ibẹ̀ náà lọ́la wà. kọ́ gbọ́dọ̀ pé torí pé àwọn tí ń ṣe nǹkan yìí ti pọ̀ bóun ni wọ́n sì wá jẹ́ pé ìwọ darapọ̀ mọ́ báwọn èèyàn ti dé pọ́ńdì ìbàjẹ́ nù láti ìjọta láyé ti dáyé. kan ni wọ́n bá yẹn lẹ́rù anabi wa sallallahu alayhi wa wọ́n ní tó bá sọ fún bàbá ńlá wa yọ àwọn ọmọ náà pé yọ wọn ọlọ́wọ́ sọ pé nínú èèyàn ẹgbẹ̀rún máa yẹ ẹyọkan lọ sí àlùjánnà àwọn yòókù lọ síná ojú kòkòrò èmi àti ẹni pé báwo láti jọ́ kanú àwọn kọ̀ọ̀kan tí wọ́n máa yọ ọlọ́run dákun má jẹ́ àpàdánù àlùjánnà ilé ayé tẹ wá rí yìí òun làlùjánnà fáwọn kèfèrí o ọgbà ẹ̀wọ̀n ní fáwọn mùsùlùmí bẹ́ẹ̀ lànà bí wọn Muhammad sallallahu alaihi wasallam sọ ó ní adúniya sijnul mu'min wa jannatul kafir ilé ayé ọgbà ẹ̀wọ̀n ní fáwọn olùgbàgbọ́ òdodo àlìjánà ní fáwọn kèfèrí torí pé gbogbo atẹ́kùn ti ń fẹ́lẹ́ lẹ́sìn wọn yìí ayé lọ́mà gbogbo ní tí wọ́n ń jẹ yìí ayé lọ́mà gbogbo gbádùn wọn ayé lọ́mà kò sí nǹkan kan fún wọn jọ gbé ndàlùkìyà máa fi yà àtẹ̀mí àtiwọ́ ojú wa ni kí tiwọ́ mẹ́jà fi yà kálí rálìjánà wọ̀ èyí wá ara àlìjẹ́nà wọ̀ ní rọrùn torí pé àlìjẹ́nà tó sil'atullah ẹrù ọlọ́run làlìjẹ́nà wa sil'atullahi ghaliya ẹrù ọlọ́run sì wọ́n púpọ̀ ọlọ́run dàkú má jẹ́ àpàdánù àlìjẹ́nà ọmọ àlìjẹ́nà ni kò ṣe wá ọlọ́run dàkú ṣàánú wa jẹ́ kí á mójútó ìsìláàmù wa dáadáa ká sì dìímú bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ọlọ́run má gba ìsìláàmù wa dànù mọ́ wa lọ́wọ́ o. abẹ ìwọ Ọlọ́run pẹ̀lú àwọn orúkọ rẹ tó jù àtàwọn àròyìn rẹ jù àwọn ẹni tí ò tí ì ṣe islam yìí Ọlọ́run dákun bá fi wọn mànà káwọn náà ṣe islam bá wa ṣe àwọn náà ní mùsùlùmí wọn tó kú àwọn tó sì mùsùlùmí àwọn dàtà ìdá já mójútó dáadáa dáadáa dáadáa kó ṣe iṣẹ́ ìṣe oníkálukú ọlọ́run kó bá falùbáríkà sí ọ̀nà oníkálukú ọlọ́run má dínà má wa ọlọ́run ẹlẹ́dàá kó gbàdúrà wa lórí àwọn òbí wa kó gbàdúrà wa lórí àwọn aya wa lórí àwọn ọkọ wa kó gbàdúrà wa lórí àwọn ọmọ wa kó gbàdúrà wa lórí ìlú wa kó gbàdúrà wa lórí orílẹ̀-èdè wa ọlọ́run kó má dá wa dára wa káràntí pé nígbà tá à ń sọ̀rọ̀ nípa àbákàbà èròkèrò sọ́mọ làkejì tí ọ̀dà tọjọọ na àyàn kí gbogbo owó jìnà sí kárẹ́tì pé àṣàdédé mọ nǹkan yìí o àfi gbọ́wọ́ ẹni tọ́lọ̀ ń fòdodo rán ẹni tọ́lọ̀ ń fẹ̀sìn rán ọ̀gá wa anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀gá wa yìí ó ní àwọn àwọ̀ tó kàn lórí wa nípa apá agbọ́dọ̀ tẹ̀lé tiẹ̀ agbọ́dọ̀ yapa sí tiẹ̀ wọ́n gbọ́dọ̀ bá a sọ̀rọ̀ káfẹ́ tí rẹ̀ kò sì gbọ́dọ̀ sọ fún wa bí bẹ́ẹ̀ jìnnà sí nǹkan ká tún rẹ̀. kò sì gbọ́dọ̀ ṣẹlẹ̀ láyé pẹ́nìkan ni wọ́n ṣẹ̀sìn lọ́nà tó yapa sójú ọ̀nà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lábẹ́ ẹwọ́ rẹ̀ òun náà ní ká máa ṣe àsọ̀láàtù torí pé ọlọ́run àtàwọn màlẹ́kà alápọ̀nlé àwọn náà ṣe àsọ̀láàtù fún nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run wa pa wá láṣẹ àwọn tá a mùsùlùmí káwọn náà máa ṣe àsọ̀láàtù fún inna Allaha wa malaikatahu يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما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 اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله